fà á tí bàbá ń dágbé àti ìyá ń dágbé ayé òde òní kí ló fà á tí wọ́n fi ń kó sọ́wọ́ ọlọ́wọ́ gan láàrin èmi àti ẹ o mọ̀ yìí pé ẹni tó ju bàbá ọmọ ẹ lọ ló ń wá ìyẹn ọkùnrin tó fi ẹ́ sílẹ̀ láàrin èmi àti ẹ o mọ̀ pé obìnrin tó ju ìyá ọmọ ẹ lọ ló ń wá ìyẹn obìnrin tó fi ẹ́ sílẹ̀ má wàá gbàgbé wípé níbi tí ìwọ bá ti ń wá ẹni tó jẹ ìyá tiẹ̀ lówó lọ ibẹ̀ ló máa ti pàdé ẹni tí bàbá tiẹ̀ gan jẹ lówó lọ́nà ni lákòókò tá a wà yìí ayọ̀ ọkàn peace of mind àti ìtẹ́lọ́rùn òun ló yẹ ká máa wá káàkiri sórí ilé olówó tó ń wò lọ yẹn wọ́n ní ilé ọlá wọ́n ló ní ìyọnu ni bí owó bá ṣe pọ̀ lọ́wọ́ olówó tó bí màá yẹn bá ṣe ní owó tó bẹ́ẹ̀ ni wàhálà àti ìdààmú bẹ́ẹ̀ ṣe máa pọ̀ tó bí obìnrin tí wọ́n fẹ́ lọ fẹ́ ọ bá ṣe lówó tó bẹ́ẹ̀ ni ogun tí wọ́n ọkùnrin náà ṣe máa jà bẹ́ẹ̀ ló ṣe máa pọ̀ tó ni gbìyànjú láti níṣẹ́ tiẹ̀ náà lọ́wọ́ ni tẹpá tiẹ̀ náà mọ̀ṣẹ́ dáadáa kẹnu ẹ lè bá a tọrọ kétí ẹ má bá a gbọ́gbọ́kúgbọ́ bẹ́ẹ̀ kójú má bá a rírì kúrì ni torí pé olówó tó fẹ́ lọ fẹ́ yẹn má gbàgbé wípé ó ti ní owó tiẹ̀ lọ́wọ́ ẹ̀ dání kó tó di pé ó fẹ́ ni ìwọ ni kò gbìyànjú láti ṣiṣẹ́ kó o ní titi ẹ kẹnu ẹ lè bá a tọrọ kétí ẹ má bá a gbọ́gbọ́kúgbọ́ ṣiṣẹ́ tiẹ̀ kó o tẹpá kó o lè ní peace of mind ní gbogbo ibikíbi tó bá dé yé wa olówó káàkiri ire o.